إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته هذا رقم الله أقوى ما يقال أقوى سمع فقال يا محمد صلى الله عليه وآله وسلم ní àtàlẹ́ yìí á tẹ̀síwájú nínú ìtumọ̀ àbàlàyé síra aláàbí kàrùkí wàtàbí kàrùkí tètè tí ọjọ́ síra àtàwà abdulrahman ibn nasir àtàbí ọ̀tún ọgbọ́n tààrà.

àtinú súnà àbí sọ́kọ̀lá àwọn ìhàmì ọ̀sọ́nà òun náà ni nítí ọ̀rọ̀ pípé nítọ́jà lé lórí nìyẹn. àbẹ́nu bíi ti ń da ìta ara ààbò sí báàbò mi nínú àwọn àbúwá ti ń bẹ síra sáà bá gbàgbé ní ìdánilẹ́kọ̀ọ́ tó rí kọjá orí ti mi dúró náà ni báàbò ti dúró ìta wọ́n ti láwọ́ sí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ nípa ìforíkalẹ̀ ìjàgbé lórí ọ̀run àti ìforíkalẹ̀ ìlà bákan náà ìforíkalẹ̀ ìdúpẹ́ nígbà tí ọlọ́run bá fi oore ọ̀tún fún wa àbúrú aburú kan dànù fún wa. báàbù bọ́tẹ̀ nínú báàbù ìdá sọláàtì wà á kúrò ha kò hà ọ̀rọ̀ nípa àwọn àkọ́kọ́ ba òun jẹ́ àwọn àkọ́kọ́ ba òun jẹ́ àti àwọn nǹkan tí wọn ò fẹ́ kéèyàn ṣe lórí wọn tọ́jà iṣẹ́ pọ̀ bá wọn jẹ́ ṣùgbọ́n wọ́n kọ́ kéèyàn ṣe nínú kọ́kọ́ àwọn ògùnmọ́ ti bá sábà àwọn onímọ̀ tó kọ́ lọ́wọ́ kọ́ bá yẹn fẹ́ wọn òun náà ni pé lẹ́gbà tí wọ́n bá sàlàyé ọ̀rọ̀ àtọ́lá tán wọ́n máa bá sábà sọ̀rọ̀ àwọn nǹkan tí ní máa bàjẹ́ torí pé kéèyàn máa nǹkan tí ò ní múyàn gba nǹkan tó ṣe ó ṣe pàtàkì kéèyàn lè wà fara fún àwọn nǹkan yẹn kéèyàn sì máa bá àwọn kankan bẹ téèyàn bá ṣe ẹ̀sán tó akẹ́yìn orí kò ní pé kí àwọn ọmọ àwọn nǹkan yẹn kẹ́sìn yẹn lè pé ó ṣe pàtàkì púpọ̀ ló ń gbẹ́pọ̀ àwọn ìgbìmọ̀ wọn máa ṣàlàyé àwọn bàbá àwọn jẹ́ àtàwọn tí máa ń lábàá àwọn jẹ́ńdì fún wa lẹ́yìn ìgbà tó bá ṣàlàyé ọ̀rọ̀ قال المؤلف رحمه الله تبطل الصلاة تبطل الصلاة بترك ركن أو شرط وهو يقدر عليه عمدا أو سهوا أو جهلا إذا لم يقصده ìmọ̀nà àbàjẹ́ pẹ̀lú kéèyàn ti orígun kan nínú àwọn orígun òun lẹ̀ kéèyàn fi orúkọ kan nínú àwọn orúkọ wọn kàlùkìyà gẹ́gẹ́ bí kábúrò wọ̀rùkọ́ wọ̀kùjọ́ وكبرة الإحرام وقراءة الفاتحة والطمأنينة أكثر ذلك كان في طالب يوم او شرط من شروطه ابوكي مجد مقام نمع مجد مهول شروط الصلاة حتى ليس أكاد يتعمل شروط وجود الصلاة عامد امتنام جانا الدنيا وشروط صحة الصلاة ọ̀dà mọ́tò mùsùlùmí ọ̀hún dọ́ọ̀n hospital infection àbí àwọn akókò mọ́tẹ̀mù kan nínú àwọn mọ́tẹ̀mù múlẹ̀ onímọ̀ àwọn mọ́tẹ̀mù tí ó mú rẹ̀ dá sàmàdá ta ìsìgbàlù kìbìlà gẹ́gẹ́ bí kọ́kọ́ bí kìbìlà kọ́wá náà kọ́kọ́ bí kìbìlà tàbí kọ́pìnà kọ́pìnà ni wọ́n torí pé nínú àwọn mẹ́jọ mi máa ń wọn jọ àsọ̀rọ̀ àkókò wa kò tó hàn kápẹ́ọ̀n lásìkò rẹ̀ kéèyàn wá sí wọn lásìkò òun gbogbo bákan náà dákúrò làárọ̀ kápẹ́ọ̀n wọ̀ kéèyàn wá sí wọn ẹ̀rù yára. àbí ibi tó lọ kó bò káfọ́ ó lé lára rẹ̀ káfọ́ ó má lè àbí ó kírun lẹ́ńtẹ́sì ń bẹ lára rẹ̀ gbogbo àwọn sọ yìí lọ́kùnrin ọ̀kan àwọn mọ́jọ̀mù ni nínú àwọn mọ́jọ̀mù rẹ̀ tí wọ́n mú un dà kéèyàn wá fi orígun kan nínú àwọn orígun tá yẹn kó fi í àbókù mọ́jẹ̀mú kan nínú àwọn mọ́jẹ̀mú ìrún lẹ̀ wọ́n mú ọjọ́kùnrin ààrẹ yìí. mọ́jẹ̀mú tí ìrún lò fún wa tí òun ló fi bàjẹ́ tí òfin ní nírun ayẹyẹ kó wọn kọ́ ọ́ bí wọn ní ààrẹ yìí sẹ́yìn ní lágbára. wàlùfìyàn rúkùnù ní sọlá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àárẹ̀ kọjá kó lè dúró kùn ọba tí wàá jẹ ń gbẹjọkọ irú ẹni bẹ́ẹ̀ ọjà lè dúró nínú nǹkan jókòó lóhùn nìkejì kírun àbí ọ̀gá bá níta kì í sì í ṣe bọ́bẹ̀ ẹ̀gbà fúláì dépò pé kọ́ mà á ó ní ní ṣe bá ṣe à wàmúwá kọ́ọ́dún ẹ̀ńdẹ́kọ́rọ́ ẹ̀ tó ti lágbára àdúrà ká ọ̀ mà á àbí mẹ́tẹ̀ẹ̀mùsẹ̀ ló fi kalẹ̀ kó sì lágbára tọ́lọ́pù mẹ́jọ mìíràn rẹ̀ bí ẹni tó kírun ní ọ̀hún kó sì lákọ tó lè wọ̀ bí ẹni tó kírun tí àwọn abala di sí ọjọ́ ọ̀hún lórí ìran kọ́ ẹ kó bò kò bò ó sì lákọ tó lè fi bò ó.

ìbáwọn tí ọ̀gá ní kápá àpèjúwe èèyàn onígbà kọ̀ọ̀kan lọ kọ́lọ̀ mọ́tò wa lọ́la kọ̀ọ̀kan akọ̀kan tó wá rè yòrò tó ni yòrò débi pé kò dé pátájà ìsàlẹ̀ ọ̀mà kọba ìpátájà yọ̀ọ̀ wà á sọ́ọ̀bù tó tọ́ba ti ró tọ́ba ti ró àwọn àdùkọ́ ọ̀hún lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò ní kápá mi àbí ẹni tó jẹ́ wípé àsìkò ìjọba tó ọba àwọn lórí ìrìn àjò ọkọ̀ sì dùn ọbẹ̀ bí wọn ọwọ́ àti ẹ̀sìn ìdúpẹ́ bọ́mú síbílà wa kò ní ọba àwọn ọ̀rọ̀ tọ́ ọkọ̀ ìgbẹ́jọ́ ìgbẹ́ wọ́dú kàkà ń bá wọ́dú lọ́ ibi ẹ̀ka kọjú sílẹ̀ o fẹ́ lé lórí aláwọ̀ náà ni gbọ́dọ̀ lẹ́yìn ìgbà tó fẹ́ kí ni ọjọ́ gbìyànjú ó tún ti pé kò ní kàkà jù bá lọ ọlọ́run pàtàkì mọ́ọ́lá lọ́sọ̀ fàtò ẹ̀ka lọ ọmọ tuntun àti ìpàǹdà ti pín tí ọ̀pọ̀ náà bá yọ náà. ṣùgbọ́n tó bá ti àwọn àrùkàn orígun máa àwọn orígun ọ̀run kalẹ̀ àbúrò kùnkùn kan máa mọ́jẹ̀ ọrụ tá a kàlẹ́ kalẹ̀ ọ̀wọ́ sọ̀kọ̀rà ẹ tó fi àsìkò òun lẹ̀ wọ́n ń sọ̀rọ̀ rà kò sí ìwọlé láago mẹ́rin ṣe wọlé láti rà kó láti wọlé fọ́ọ̀kì ní ìsìn fourteen ní four sixteen four seventeen four fifteen ṣọláṣọ láti lè wọlé ó ṣe ó ṣe ń wò kéṣe kan ìròyìn o kéṣe kéṣe orí fóònù kéṣe application muslim pro láǹfọ̀ with calculation ṣe wọlé kẹ́ńtọ́ wa ní four o'clock ní àwọn bàbá àti wá sí òun náà wá sí máa kì àbí four o'clock oní wọ́n gbé kalẹ̀ nù jama ti wá wọ́n náà tó tó ní jama ti wọ ọ̀gbà tó tó tí tó à tí ó tí tó lá kọ́bá ti lè màá náà fún un òní yàtọ̀ sí ẹnìkan pàṣẹ kọ́ wá sí un ilé nígbà tó tó tó bá tòrò tó tó àmì tó tó ń kí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n pàṣẹ fẹ́ẹ̀. ẹkùn ní ìdí o ṣùgbọ́n kọ̀ lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹni tó mọ̀ ọ́n náà ti táàkì ọ̀tọ̀ tó kò ní òkè lẹ́sẹ̀ kan tó kílẹ̀ torí ẹ̀ ẹni tó bá ti orúkọ kan nínú àwọn òun kalẹ̀ àbókù mẹ́jọ̀mù kan nínú àwọn mẹ́jọ̀mù ọ̀sọ̀rọ̀ kalẹ̀ wà ó wáyé kúndínrú alẹ́ tó sì ní kápá wa tọ́wọ́ á máa máa fi kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀. kò ní ọ̀ràn bákan lè kọ̀ra àpò ń tọ́ba ti ti bàjẹ́ torí pé lẹ́nu bẹ́ẹ̀ òun ti sẹ̀rí à òun ti sẹ̀rẹ̀ nìyẹn wọ́n wọ ààfin kódà ẹlẹ́sẹ̀ ni ẹlẹ́sẹ̀ ni. وكذلك لو تركه سهوا أو جهلا sẹ́nìkan bá fi àwọn orúkún kalẹ̀ bákan náà àkókò àwọn mọ́jàmú kalẹ̀ bákan náà sọ́hún wọ̀nyí ọgbàgbé kọ̀ọ̀kàlù ara fẹ́ẹ̀tì mọ̀ pé kámára mọ́jàmú lọ́nà mọ́jàmú tí wọ́n mú wọn bẹ́ẹ̀ ni àbí kọ̀wá sàlù ara ọwọ́ àti ọkọ̀ tí ń lọ́wọ́ jọ ó wọ́n mọ̀ pé aluala kẹ̀kọ́ gbàgbé nù àbí fáàkọ̀tọ̀ nígbà tó ti gbàgbé wọn ẹ̀ òtítọ́ náà àrùn kọ̀ọ̀kan o kí ni òkè yóò padà ṣùgbọ́n tó ìfẹ́ àwùjọ lẹnu àbọ̀ fi ẹ̀ mọ̀ pé tá a bá yàgbẹ́ àbí tá a bá tọ̀ a ọba tó ọkà ń sáwọn ọjà ní ọjà ọ̀rọ̀ bá bóyá wọn wà síta ọba tí a bá tọ̀ sí ẹ̀ ní ọwọ́ alọ sáábà mi ọwọ́ àtẹ̀tẹ̀ mi ó tó àgbò àdáṣe ọwọ́ àá tó rùn sí gbọ́dọ̀ ní ẹ̀kọ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n tó ẹnu tó bá gbé orígun nínú wọn gbàgbé bí ọmọ ó ti wá bẹ́ẹ̀ kàtẹ́jù kó tó wá rántí ta ìmọ̀ sí ìmọ̀ tó kájíà ní zeraka lákọ̀ọ́kọ́ jẹ̀mọ́ tí ọlọ́kà yẹn tó lọ́dà bọ́ì yọ̀ọ̀ra náírọ̀sì ẹ̀kọ́ mìíràn rẹ̀ yóò fún ẹ̀yẹ́ máa pẹ́ láta àtẹ̀jú ní ọmọ ọlọ́kọ̀ láta lákọ̀ọ́kọ́ torí ẹ̀ kò ní í ní ìrùn yẹn ṣùgbọ́n kì í ṣe kí ni o kì í ṣe ẹlẹ́sẹ̀ irun rẹ̀ ọ̀dà bọ̀ kí ṣe ẹlẹ́sẹ̀. Fàlá hekta àtúndù hàtà yàtìyà bìdáàlìkà ní àwùsọ̀. Irun rẹ̀ ò lè pé kò lè títí tí ó fi mú orígun yẹn wá àbí tí ó fi mú mọ́jẹ̀mú yẹn wá. Èèyàn tí Ọma, pé àsìkò sọ̀rọ̀ àtòtò òun kàn tún kọ́ láti kọ̀ ọ̀nà àbò kí ń pọ̀ ọba ní ọmọ bọ́ọ̀lù àwọn máa ti ní ọmọ nígbò tí wàá mọ̀ báyìí wọ́n wà kó ṣùgbọ́n o kì í fẹ́rẹ́ tẹ̀ òun tó ó àbọ̀ gbàgbé káwá kókó kò ní mú wá padà ǹjẹ́ ọ̀rọ̀ wọn ní kílẹ̀ yìí wọ́n lè rí àwọn ìjọ ọba tó ní ẹ̀wá pé sọ́ọ̀tì ìbákọ́ra ọlọ́run rọ́bánà láàpù àkùnrin iná sí iná ọmọ sọ̀rọ̀ ọlọ́run gbọ́mú iná sí iná tá a bá gbàgbé àwọn àbá kan àbí nǹkan ní ẹlẹ́kẹ̀ ṣùgbọ́n ó torí àárẹ̀ yẹn kì í ṣe fún jà fún kẹ́yìn ti kàkà tó ẹ̀kọ́ sílẹ̀ nínú ẹ̀sìn kọ́ wa ṣe lápẹ̀jú oní ìsìn ẹnì kan mọ̀ pé àgbájá rẹ̀ ti yọ ọmọ ọwọ́ ń jẹun lọ ọ̀ ń jẹun lọ ọwọ́ àjẹmí bíi six thirty nígbà tó ká wà. ìbéèrè káàkiri ẹni ẹni pé táàmù wo nà kájà yìí máa yọ ọ́ nà ní six oh four six oh four kí nǹkan kan ní. bóòlù tó wá jẹ fún ọwọ́ agbóni ló ń jẹ́ di agbóni fáàbọ̀ irú ẹni ẹ̀sìn tẹ́lẹ̀tẹ̀ ẹgẹ́sà bó ti jọ̀tán ó tẹ́jú ni ó ti jọ̀tán yóò tán àwẹ̀ kan gbà ṣùgbọ́n ọ̀gbẹ̀dà mẹ́fà àbọ̀ pẹ̀lú pé sábàjá ti yọ kè yọ kè kílẹ̀ kó ti yọ kò kílẹ̀ ọ̀rọ̀ yóò kílẹ̀ àwẹ̀ ọba kò sí yọ pìrìsáìkìlì wíwá àwòkó tó ti yọ kéèké yọ tó ti yọ kíkàn jẹ́ lọ bẹ̀rù ń jẹ́ lọ ọ̀tá àti òbí ti mẹ́fà àbọ̀ tó ti pàrọ̀ sí wa yọ. wọ́n wá sọ̀ ọ̀dọ́ gbígbà tí gbọ́pọ̀ ní àgbájá mi lọ ní ìṣúná kò sì rí sí ẹ̀ dédé tó bá lórí ọkàn náà jẹun irú ẹni yẹn tọ́ ká ìyàwó àwọn ẹ̀dá kí nìdí tó ní pé àlùfáàlù omi àláì àlìyàkín ó lóoru yẹn ní tọ́jà lójú àgbájá mi mú iyèméjì wọ bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ anabi dá ma yẹrí buka ìlà máa lọ yẹrí bu fi nǹkan tí kò sí ọmọ èméjì ilẹ̀ fún ti sí ọmọ ìyèméjì àwọn làwọn ọmọ tó kọ́ ayé àjáde tó kọ́ ayé àwọn àdìyẹ̀kì inú làárọ̀ gbúdú títọ́ yẹ̀kì ìlòrú sáfù ní àlùfáàjì mo kò kílẹ̀ torí ẹ̀ fẹ̀yìn bá máa náà ó ti bá kọjá ìṣègùn fẹ̀yìn jẹun náà tiẹ̀ ọmọ náà máa jẹun lọ irú ẹni náà láàwọ̀ ẹlẹ́sẹ̀ sì ni mo kọ kílẹ̀ tóbi délé ẹni tí ó bá gbà àwọn tẹ̀lé nílẹ̀ sọ́run wá nì pẹ̀lú gbàgbàgbé àwùjọ lẹ́nu àbáyìmọ̀ kankan mọ̀ nínú òfin mu wa irú ẹni bẹ́ẹ̀ náà ìrún rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n kò sókè ni o kò lẹ́sẹ̀. bákan náà ìrún á máa bitarki wajibin amdan bitarki wajibin amdan pẹ̀lú kéèyàn máa máa fi ọ̀rẹ́ yẹn ń kalẹ̀ wájibá ní wájibá ti sọ̀rọ̀ ọ máa máa fi kalẹ̀ kí làwọn ọ̀rẹ́ yẹn ń wọ ọjọ́ àtọ́jú ẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bí kí ni. subhana rabbi yàrá àbí ká máa ṣe ní rúkú ọ̀ àti kí ni sami allahu liman hamida sama tó tá a bá padà àti ni o oh. rabbana wa lakal hamd àti títún ni o oh. subhana rabbiyal aala àti títún ni rọ́bì sílì sama tó láàmú sórí kalẹ̀ ní ojú àti títún ni àtàkàwé awwal wà bìlú sọlá saya nak àti jókòó rẹ̀ àti títún ni o kúndùkàgbé rọ́bì allah akbar allah akbar kéèyàn wá mi ò ní sẹ́ńtẹ̀ ọmọ àmà sì kan nú ẹ lẹ ọmọ àmà ọgbàdé ọmọ àmà ti kalẹ̀ pété mi ò fi fún àwọn ọ̀dọ́ àràzù kankan nù òun sì já a sọ fún pé tí ọba ti lè ṣe bọ́mọ àmà ti kalẹ̀ bá fọ́ lọ́sọ̀rọ̀ àpò irú ìran náà ti kí ni o ó ti bàjẹ́ ó ti bàjẹ́ ṣùgbọ́n tọ́ba jẹ́ pé sáà ọgbàdé ni nínú òfin ti àwọn nǹkan kí ni òfin o ẹ ìdúdú sàǹbò yóò ṣe foríkalẹ̀ ìgbàgbé nígbà ń bá nǹkan tí a ti ṣàlàyé ṣáájú wàbí ìṣàlá ni àǹdá wàbí ìṣàlá ni àǹdá ẹlẹ́gbẹ̀ẹ́ àgbàdo ìrún àmọ́ àbàjẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ foríkalẹ̀ àwọn olùkọ́ sọ̀rọ̀ àlọ́ lẹ́ńtọ́ máa mà àbókù mẹ́jọ mú nínú àmọ́jọ ọmọ pẹ̀lú àlẹ́ náà bọ́ pé ní o ọmọ àmà àbí ọgbàgbé àbí kò sí ẹ̀ mà àìmọ̀ká ó kó bá àwọn rẹ̀ tọ́ba náà mọ̀ ọlẹ́fẹ̀ kò sí ní ọ̀ tí ọba náà mọ̀ bóyá gbàgbé àbó téèkì àbí kọ̀mà kò ní ìrùsùgbọ́ kò tẹ́tí ní o kò bákan náà máa bàjẹ́ pẹ̀lú kẹ́yọ̀ sí ọ̀ràn yẹn sọ́nà ọ̀ràn yẹn àrùn lẹ̀ lẹ́nu kọ́ máa mà sẹ́yìn ọ̀bá máa tí ọ̀bá máa mà kò ní ọ ẹlẹ́sẹ̀ sìn àti ẹlẹ́sẹ̀ kọ́ ẹlẹ́sẹ̀ ni bàbá lẹ́nu kọ́ máa mà fọ́nù àbí òní ọ ẹ ó ní ọ ṣùgbọ́n yóò yóò fà ọ̀rọ̀ ó ní yóò tẹ ìdí yóò fi ká ọ̀rọ̀ rẹ̀ bára ọ̀fọ̀ lọ. wọ́n ti ń sọ ni wọ́n á ti pẹ̀lú pé èèyàn máa kọ̀ọ̀rọ̀ nù èèyàn tó lọ wọn á fẹ́ ra búrẹ́dì tó gbé lẹ̀. sọ̀rọ̀ náà lè fọ àlàájá o. ọkọ̀ pàṣẹ wọ ẹgbẹ́ wọn búrẹ́dì ọ̀dọ̀ táàgì ìtumọ̀ àtẹwọ́ ó ní mọ́tẹ́ǹtì ní abẹ́ mọ́tẹ́ǹtì lábẹ́ ọ̀pá àbí ọ̀pá péńtì àbí ọ̀pá ọkọ ọmọ ọmọ ọkọ irú ẹni bẹ́ẹ̀ bákọlá sọ̀rọ̀ ọ̀sẹ̀ irú rẹ ti bàjẹ́ wọn wọ ẹni bẹ́ẹ̀ tuntun yìí o ó ti bàjẹ́ ṣùgbọ́n báyìí kọ́kọ́ màámà kò sí ẹ̀ma sẹ́yìn àmà sọ̀rọ̀ tí ẹ̀ bá fi ń lọ bóyá ní ìgbà kan àbókè ẹ̀ ti gbà ti pẹ́ ṣùgbọ́n kọ̀ láǹkọ̀ ní àwọn yìí débi pé tẹ̀kọ́tà ọ̀pọ̀ àtàkùn àwọn mùsùlùmí nínú bí abàjẹ́ sínú abá àbàbà abẹ́sùn àwọn náà sí i kí ló kúrò kí ló ló lòdì àmọ́ ẹgbẹ́ ẹ̀kọ́ wọn tó bá kọ́ ọlọ́dẹ fọ́kú náìtì tó bá kọ́ alákàtọ́lé fifty percent bẹ́ẹ̀ fifty ọjọ́ fifty nínú ọmọ ìdájọ́ irun wọ́n láì ní ẹnì kan tó tó lọ́jọ́ sí fóònù rẹ̀ ní ó sì gbé ẹ̀lò mo fi hàn wọ̀n láì ìlọrin ló ṣẹlẹ̀ mọ́sálásí ni mo wò lọ ọ̀fẹ́ mọ́sálásí ni mo wò lọ ọ̀fẹ́ ládìta kọ̀mọ́ lẹ́gbẹ̀ẹ́ ẹnì kẹ́tí ń sùn lẹ́gbẹ̀ẹ́ ó sì kó ojú àbí sùn níta ó sì kó bí sùn ó sì fi hàn rẹ̀ lọ kọ̀mọ́ kọ̀mọ́ lẹ́gbẹ̀ẹ́ àwọ̀ àkọ́ àbáyìnkan àmọ́ wọ́n rọ pé nígbà tí òbí mọ kọ́mọ kọ́mọ àlọ́ bẹ́ẹ̀ láà ó ní sọ ọ̀pọ̀lọpọ̀ abá àwọn bàbá àtẹ́ǹtì wọn abá àwọn àtẹ́ǹtì wọn àmọ́ tó bá dá wà sílẹ̀ tó fẹ́ pọ̀rọ̀ àmì yóò tún ẹ jáde yóò ní kí la ọmọ sínú ọmọ wíwá ẹni ọkọ wa sábà lá ìdìbò bá ti sùn wọ ọwọ́ ni ọwọ́ náà tẹ̀gbọ́n náà ń kọ́ sí ọwọ́ náà jẹ́ pé out of reach ọwọ́ ni ó ti dá o dókòó pé yóò kú ó ti já lápọ̀wọ́ ẹ̀rẹ́kùn ẹnì tí ó mà wà láṣẹ tó ní ọmọ mú kí ṣùgbọ́n ní ásákì tẹ̀lé nínú nǹkan tó tẹ̀lé láàánú òun ni pé ẹni tí ọ̀wá má wà láṣẹ òun ní ọ̀wá kọ́kọ́ jáde níjọba lẹ́gbẹ́ sọ̀rọ̀ lónìí àmọ̀ wọn kí náà kó ẹni tí ń sọ nǹkan tó bí la ti ń kí wọn ọlọ́run ìta torí ẹ̀ kéèyàn máa máa sọ̀rọ̀ òun ọmọ ọba àwọn bọ̀ fún ìyẹn bá ọmọ kò bá kọ̀rọ̀ yóò mọ ẹni bẹ́ẹ̀ kọ̀ bàjẹ́ akọ̀ nínú ẹ̀kọ́ láyé ọmọ sọ́mi láàrin yìí wọ́n á yọ sọ́lọ́ sísá àdókò bẹ́ẹ̀ pè mí Muawiya ibnu Hasan as-Sulami sílẹ̀ àkọ́kọ́ rẹ̀ Muawiya ibnu Hasan as-Sulami sẹ́ẹ̀ máa kọ́ sọ̀rọ̀ ẹnì kẹ́kẹ́ lọ́ọ̀nù ó ti ọkẹsì alhamdulillah káàkiri sí lórí ìjẹmọ àti alhamdulillah bá ń ṣe á ṣe káàkiri alhamdulillah bá ń ṣe lórí kòkó kò sí kankan fún ọ torí kíni torí pé alhamdulillah gbólò ọlọ́run mi ó fi wà ní gbólò tá a mọ ní orí tí o bá sí lórí ìrìn tó sí báyìí yóò tó kí ni o alhamdulillah bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ òun bá ń pẹ́ kí ni o yẹ àǹfààní ní òun sọ. Mùhàwí ọ̀gbìn Hajjam Àfúnàmí òun fẹ́ kí yẹ àǹfààní. Bọ́lá mi lọ sí ṣe alhamdulilá òun bá kọ́ pẹ́ kí ni o yẹ àǹfààní. Wọ́n sì kí wọn wọ́wọ́ jà ọmọ. Bó ti tẹ̀lé faramahu náà bí adé bọ́ọ̀lù àwọn ìlànà tó dúró á kàn ó bá tó kúrò pé a ah, irú déédé ìwò lélẹ́yìn wọ́n bá dojú bò ó pàtàkàlà ọkọ̀ tó sọ̀rọ̀ ni ọba ni wọ́n fẹ́kìlá mẹ́yà mẹ́yà kíló kíló dé kíló borí ti gbóòmù ọ̀tọ̀ lọ̀rọ̀ tó kọ́kọ́ dá ọba tó òkùnkùn mẹ́lẹ̀ fún sẹ́ńtúrú rẹ̀ lọ́yọ̀ kíló tẹ̀ mọ́mù yá yá mi ọ̀rọ̀ ọmọ bí mi àbí mo ṣe ojú ọ̀gá ẹ̀ẹ́dì kò tún mọ̀ pé òun tó fi dáhùn mi. فجعلوا يضربون يضربون أفرادهم يسكتون أو يسكتون wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbà ká wọ́n gbà ìka ara wọn pé wọ́n gbà ká ara wọn pé mọ́kàrọ̀ mọ́ ọba dákẹ́ sísọ ọ̀dà tàbí àwọn nàbí sọlọlọ àlùwà sọlọ nígbà wọn tó tàbí bá pè lẹ́yìn ọmọ àmẹgbà ni ìnà sọlá tọnà ha ìrẹ àwùrà ó olú wọn sàǹkì láwọ tiẹ òfin ìhà sẹ́yìn omi ìkàlá mi náà ìkàkà nínú ọ̀rọ̀ àwọn ènìyàn kọlọlẹtọ nù ọmọ wa ìkàkà nínú ọ̀rọ̀ àwọn ènìyàn ọ̀pọ̀ kò sínú tí yín máa wọ orí ìrún ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam lam ya'murhu bil i'ada ànábì ọ̀nà ọ̀yà pọ̀ tán ọ̀rọ̀ sí lè ánáwó lè ánáwó torí pé kí ni o lè ánáwó jáàgéèlì lè ánáwó jáàgéèlì torí pátá ìmàkàn irú bàbá tí mo ló gbé fóònù náà nìyí tẹ̀sí kọ́mù nígbòkọ́ tá a bá ti ń tún lọ àìní títí kòkó rù àbẹ̀rẹ̀ fún wọn yín sí wọn ti la torí pé kọ́mù àwọ̀ kọ̀ á fún mi àkódúró àkódúró yóò jẹ́ ẹ̀lí á fún láwọ̀ awí àyìnbàkan kpala àyìnbàkan àdìsí máa mú sí nínú ẹgbàá wa ọ̀dùnmọ́ ahmed wàbíyẹn kọ́kọ́ ha bákan náà ìwọ́n á máa bàjẹ́ bíi kọ́kọ́ ha pẹ̀lú kí èèyàn rẹ̀ kéékèèké lórí wọn wọ́n fà lọ́wọ́ ìsìn wọn bá sọ̀rọ̀ nílẹ̀ bẹ̀rẹ̀ ọba ń pamọ́ra sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ń gbà mí. ló àwọn ọmọ máa ń kọ́ pa ẹgbẹ́ ńgbà lọ kèé pé dàrẹ́ wà máa pè wá ẹ báyà bá ti tó wá tó wọ́n jẹ́ nípa ẹ̀mí ẹ̀kọ́ kan tí òsì tó burú lọ ní sẹ̀rí à jẹ́ nípa òsì tó burú àti ọ̀gá ti jẹ́ pé wàhálà àwọn ní ọ̀tá náà àbá àkọ́dé ń bọ̀ òun tó wá di tìgó mi fi hàn òun tó wá di facebook tí ọ̀nà pé tí ọ̀nà bá gbé ní ọ̀fẹ́ gbé ẹ̀ ńlá ah, irú àbá àkọ́mù òun lè gbà ìyẹn lè bẹ́ẹ̀rẹ̀ ni pé akọ́wá sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ débi tó pa pàmìlẹ́rìn látòjúwe ẹnì tí wọ́n náwó àjẹ ọkà ọba ní ọbẹ̀ tẹ́lẹ̀ tí ń jẹ́ tí ò mẹ́jú ọbẹ̀ tí wà ní onímọ̀jú mọ̀jú èbò àmọ́ bí ọ̀bẹ yìí ló ní jẹ tẹ̀wé ní ìbá gbòòrò kékeré ni o ní ọbẹ̀ ká àbọ̀dọ̀ tẹ́ẹ̀ bá jẹ ọkà ẹ̀ wá gba tẹ́bù irun rẹ̀ jẹ́ mọ̀kàtàbọ̀tò àwọn ìsìkẹ́ni jẹ́mi smile lórí ọba irun èèyàn jẹ́ ṣùgbọ́n wọ́n kọ́ kéèyàn ṣe lórí ọ̀rọ̀ ó jẹ́ pé ìjọba máa ń sùn lọ́wọ́ a sì pè wá àti ẹ máa pè wá àti àgbà máa pè yóò máa ta sí etí ẹnì tí ń sùn ẹlòmíràn ló ti máa ta sí etí wọn ṣé wọn kọ́ pẹ̀lú nǹkan bíi jẹ́ àpẹẹrẹ ló ti náà òun wọ ní òsì tiẹ̀ náà sáà báyọ̀ lómi yọ ọ̀pọ̀ àmọ́ gúrúùpù gbígbà pé kíní kan nu ọba àkọ́kọ̀ sí òun ọ̀rẹ́ fọwọ́ hàn lójú à ìwọ náà kúrò àti oṣù tí òun náà wọ́n kà kó o ti tọ́ sí máa rẹ̀ fún wa ọmọ pàdé àtijọ́ kẹ́kọ̀ọ́ mọ́ sí máa rẹ̀ kápẹ́ pé ní àpò yẹn bọ́ torí ẹ̀ ní nǹkan tó bẹ kí n tó bákan náà ìran á máa bàjẹ́ pẹ̀lú lílọ bíbọ̀ fọ́pọ̀ àlùmùsàwàlíyẹ̀tì lè wọ́n ìdọ̀rọ̀ rọ̀ pẹ̀lú ẹ̀rọ̀fẹ̀ lílọ bíbọ̀ tí ò ní bì í láìsí pé sábàbí kan làmúrí kan lọ́fà lílọ bíbọ̀ yẹn a máa bàá rìn ìrìn jẹ́ ọwọ́ àlè orí gbàǹkà yìí nígbà ntakú nígbà ntakú ló ń bo mọ́sálásí ntakú ló ń bo bò kó a tí o fi àpá o ìdánwò fún kábà ó fi bọ́ọ̀lù ọ̀kàfàjà ó fi bọ́ọ̀lù òrùkù ó fi bọ́ọ̀lù tí o fi gbà fà mọ́ ọ́ o tí o fi gbọ́ pé nígbà ìgbàgbọ́ wà á bọ̀ mọ́ gbà tí o tí o fi kọ̀ máa ń gbé àbá yìí o ní pé láti gbé làlúrí kankan ṣùgbọ́n ká akéde náà wá bọ̀ ní ẹgbẹ́ ọ̀kan rẹ̀ ọwọ́ akọ́nà yìí ìkásẹ̀tẹ̀ yìí gba iwájú kàkàkásẹ̀tẹ̀ gba iwájú ó tó ń wà náà ní àti kí tó gbọ́ pa àbá tó sẹ́yìn. nígbà tí èso ọ̀gbẹ̀gbẹ̀ á èyí ọ ọba tó ní ìmọ̀ náà orí ìṣe àpá à àpá àkókò ó wà wọ́n á lọ́wọ́ àkéńté sí i akẹ́kọ̀ọ́ tó ó tún bá ti gbogbo sọ́nà sọ́nà ọ̀gbẹ̀ pé àbí àbí àwọn tó ti máa ń dáyà máa ń kẹ́kẹ́ nínú yẹn sọ́nà sáré lórí balùwẹ̀ pa làbúrí lọ́pàá yẹn mọ̀tí ọ̀gá sílẹ̀ ní kankan àrùkọ́ àkẹ́kẹ́ yọrọ àwọn lílọ bíbọ̀ movement púpọ̀ lórí wọn a máa ba nìyẹn jẹ torí pé kò ní jẹ́ kíkù ṣúà kò ní jẹ́ kọ́ wà ní orí ìrún má sẹ́ẹ̀kù tó kù ṣúà lára àwọn orígun òun lọ́wà kù ṣúà téèyàn farabalẹ̀ kọ́ farabalẹ̀ kí ó kí àwọn tó dá pẹ̀lú farabalẹ̀ sọ̀rọ̀ àtúntà fún kúṣọ̀ ẹ̀ àbí kéèké ti àwọn tẹ̀lé ìjẹ sọ̀rọ̀ àtúntà fún kúṣọ̀ ẹ̀ ti tàwọn àtúntò nìyàn ti tàwọn tẹ̀lé ìjẹ tẹ̀lé ìjẹ àwọn ọmọ àjọ definition ti wọn. gbọ̀dọ̀ àtúntò nìyà wal jamaa ó ní àtúntò náà kọjá wípé ọ̀ farabalẹ̀ ń bẹ̀ dáadáa.

kọ̀gá ti gbọ́ wájú ìta tí wọ́n ìka mú sí. ẹ̀rọ àkùkọ bàbá tó gbé yóò mọ̀ fọkàn kọ̀gá ọmọ mo dùn mọ́ ọmọ kọ̀gá o kò sí ọ̀kọ̀kọ́ ní sílímọ́ fọ̀hún náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pé sàrámà ló mú báyìí ìka ní ọ̀dọ̀ sí yóò wà fúnma yóò tó ni o yóò lọ fọ ọmọ ìpadà mọ̀ mọ́ ní ìkẹ̀kẹ̀kẹ̀ láwọn òyìnbó ní mẹ́ka ọmọ ti dáadáa ní hawa tó bá fẹ́ kí wọn àwọn òbí bẹ́ẹ̀ ni tó náà

a máa ba ìrun bí máa bá tẹ̀sí máa nínà gbogbo àwọn tá fi o fi iwájú bá o fi sáfù o fi nǹkan tí lè gbé irun àti kéèyàn mú nǹkan wá ló fi lẹ̀. ṣùgbọ́n táwọn ọ̀rọ̀ ká sọ sí rọ̀ àbọ̀ rárá ti kéékèèké àbọ̀ fáàrọ̀ irú eléyìí ó ṣe nǹkan tí wọ́n là gbọ́dọ̀ pé lórí ìrun ó ní ọba ìrun rẹ̀ jẹ́ tóbi eléyìí ó bá àwọn nǹkan tí máa ń bà ń jẹ ẹ̀jẹ̀ àkèéfì ò káṣíkára kọ́ńtà bá àtàmá fún àmì nírun abiyalá kò bá mọ̀ sára bá a tó ṣèjọ́ fún wa kọ́ kọ́lọ̀n kọjá ká bá níbi tí yóò ti lérè ibi ìlàbọ̀lù mi sọ ọ̀la tọ́ba di ọ̀sẹ̀ tí wọ́n á tẹ̀sẹ̀ síwájú àbọ̀ sí di àwọn ọ̀sọ̀rọ̀ hàn fara àwọn ọ̀sọ̀rọ̀ wọn kọ̀ káàkiri lóyún هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته